kodi kodi ta koto kogo kogo lo wa gogo dube dube lo wa kirebe olo wa la tu yin soro be ni la yin tu e ku ile o oni le ku ile ro do hele aku ataro aku ko le da ti gogo wa n ba ka kiri ni ọba elédùnmarè á fi àlùbáríkà sí iṣẹ́ wa torí ibi kó ọlọ́run ló mú ní láàláì ṣe làálàá ohun tó jà jù nínú iṣẹ́ ẹ̀dá àti nínú ìgbésí ayé ẹ̀dá náà nù àlùbáríkà ṣe tó ló ṣe yàn ṣùgbọ́n bí iṣẹ́ bá ṣe tó kọ́ ni ìbùkún ṣe ń wọ̀bẹ̀ sí o bí kò ń ṣe ìbùkún ọlọ́run ìbùkún ọlọ́run á rọ kiri ẹ̀wà á rọ kiri ká ìgbésí ayé wa á rọ kiri ká ìṣẹ̀mí àtàwọn olólùfẹ́ wa ẹ káàbọ̀ sórí ètò ètò yín ètò wa ètò ọlọ́run ètò tó ń ṣí ni níyì padà nínú ìṣe ètò tó ń ránni létí nípa ìgbésí ayé tá a pè ní láti inú ìtẹ́ nítorí ayé fúnra ẹ̀ òun ló ń pè ní ayé ẹ̀yẹ ẹni pé ayé tí ò yá ohun tó ń gbénu rẹ̀ ayé gan rẹ̀ àwa tá à ń gbénu rẹ̀ gan ò ìdarí ló ń pè ní ayé ẹ̀yẹ ayé anamọ́lẹ̀ ayé tìí tó ẹni bó ṣe pàtàkì ó ṣe kókó fún wa láti mọ̀ nípa ayé tá à ń gbénu rẹ̀ àti nípa àwọn èèyàn tá à ń gbénu rẹ̀ gan pàápàá ká a lè ní ìgbésí ayé ìrọ̀rùn láàrin ara wa àti láàrin àwùjọ àwọn tá à ń gbé pẹ̀lú láti inú ìtẹ́ tó ti délé ní àtúnjọ mú nǹkan lẹ̀ fúnra wa tí ó tó dùn náà olùṣèlú wa onílé ẹkú lè rọ̀nà ẹ̀lẹ́ onílé mo káwọ́ kí n má bàa ṣẹlẹ̀ tẹ́ ó torí wúrẹ́ tó wọlé ti dẹ̀rọ̀ àmúsọ àgọ́ àlàyé mi kágò kẹ́ni tó wọlé ìbọ̀ ọlọ́run ìbàrùn bíi mi pé ọwọ́ gẹ́gẹ́ ló yájò sísún orúkọ ọmọ báyìí ni ìjà àna ọmọ àyànfẹ́ yín olólùfẹ́ yín ọ̀rẹ́ súnmọ̀nà akọ̀ròdì ọmọ adélùlẹ̀mí jẹ́ ajáde ikọ̀ ọmọ olókun ọ̀la ọmọ olókun ọ̀rọ̀ ọmọ olókun wẹ́ẹ̀tì bẹ̀ ẹlẹ́wì odò tí mò ń fọjọ́ ojúmọ́ dá kẹ́kẹ́ lókè ọmọ akin international yín náà rèé jiwini jiwini ọ̀rọ̀ wọn sábà ń tí èdè mọ́tò kó sábàdà ọ̀rọ̀ omi fún wíwìrì lẹ́nu ṣáà ti mọ̀ pòkò tàbí kọ́wọ̀n sí láwùjọ ẹ̀yin abèrè wà bí ọ̀kín ò ti sè é tí kìnìún bá búra nígbóníjù tí gbó ti ju àṣìmí lọ́lọ́ nìyẹn láṣálẹ̀ àtúnjọ mú nǹkan lẹ̀ àtúnjọ pọ̀ padà dá sí òkè bí ọwọ́ sọ̀rọ̀ tó dé láti inú ìtẹ́ tọ́rọ̀ ti balẹ̀ bàgẹ́ ọ̀rọ̀ kan lẹ́kan bá lè ní ó jẹ́jẹ́ mi mo jókòó ni ọ̀rọ̀ tó ti dé lè ní mo ṣe bá olúwa mo ṣe bá wọn bẹ́ẹ̀ mo ṣe bí èèyàn ẹja bọ́ sínú ọ̀rọ̀ láti inú ìtẹ́ lọ ní làrabájì gan ẹ̀kú kalẹ̀. ẹ káàbọ̀ padà lẹ́yìn ìgbà tá a ti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tati kí ọlọ́run tàti kí àwọn òbí tó bí wa sáyé torí bínibíni ò bá bíni tọ́nitọ́ni kan ò lè wóni wóni wóni kan ò lè wóni tọ́nitọ́ni kan ò sì lè tọ́ni. mo ti jùbà lọ́wọ́ àwọn èèyàn torí pé èèyàn náà láṣọ èèyàn èèyàn ló ń fani sókè èèyàn lọ́lọ́run rán sí èèyàn náà láńgẹ́ nìtọ́ lọ́wọ́n bá rán sí ni ọ̀rọ̀ tí wá dé báyìí o torí pé ọ̀rọ̀ ló ń padà di ìtàn ìtàn ló ń di àrọ́bá àrọ́bá sì rí bàbá ńlá kú bàbá ìtàn náà pé mo ti ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí bó ti ń balẹ̀ tó ti ń bọ́ sílẹ̀ ló ti ń padà di ìtàn ìtàn òun náà sì ni àrọ́bá àrọ́bá lọ́pẹ́ ń bàbá ìtàn ọ̀rọ̀ kan lẹ́kọ̀ọ́ báàlì ó kún jẹ́jẹ́ mi ni mo jókòó ọ̀rọ̀ la fi dá ayé nígbà tí yóò bá ní jáyé mọ́ ọ̀rọ̀ náà là ń sọ gbogbo òṣè wa gbogbo ìwàsí wa yálà dáadáa àti aburú ibi ọ̀rọ̀ ló ti ń bẹ̀rẹ̀ tọ́rọ̀ ọ̀rọ̀ kan ló padà sọ́sẹ́ nìkan tó fi padà ṣe ló ti padà fi wà yálà ó wá hùwàsí dáadáa nàbó fi ṣèwà ló fi padà hùwàsí aburú ọ̀rọ̀ náà ni ọ̀rọ̀ nípìnlẹ̀ ohun gbogbo torí nígbà ayé máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lásọ nígbà tí ayé ò ní sí mọ́ ọ̀rọ̀ náà lọ́ọ́ padà sọ ọ̀rọ̀ ló wá ṣe pàtàkì o láti máa bára wa sọ tá a bá ti wá láǹfààní àti bára wa sọ ó ti padà di dandan lé wa lọ́la láti kíra wa nírọ̀ ìjẹ́ ọmọdé lónìí akóredé àwọn ọmọ adédò àjálì kan ọmọ olókun àlàsọ̀rọ̀ bẹ́ẹ̀ ní kìlọ̀ wà láti wá máa fúnra wa ní ọ̀rọ̀ ìrántí láti wá máa fún wa ní ọ̀rọ̀ ìṣíníyè ọ̀rọ̀ tó yẹ láti inú ìtẹ́ la pè ní ọlá ọ̀rọ̀ tó jẹ́ láti inú ìtẹ́ lónìí la pè ní ọlá ìyẹn ni pé ọlá tí à ń wò ọ̀rọ̀ ọlọ́rọ̀ tí à ń wò kò tó pọ́n o ọ̀pọ̀lọpọ̀ ló ṣe wípé ó ń wo ọlá ọlọ́lá láti máa fi tọrọ má ṣe fi ọlá ọlọ́lá tọrọ torí pé gbogbo ìṣẹ̀mí tẹ́niyẹn rì gbogbo ìṣẹ̀mí tẹ́niyẹn lò gbogbo ìgbìyànjú tó ṣe gbogbo bó ti làálà kó kó jọjọ tó fojú winá kó tó di pé padà kó ohun tó kó jọ yẹn tí wọ́n bá tí wọ́n bá rè ṣe ò lè fojú là á kọjá ó ò ṣe bèrè lọ́wọ́ rẹ̀ pé kí ni àwọn ìpèníjà kí la àwọn ìṣubú tó lójú ọ̀nà tó bá ròyìn fún ìjẹ́ ìwọ jẹ́ ìwọ láǹfààní àti fojú winá ìjẹ́ mi rẹ̀ gbiná ọlọ́lá tó fi ń tọrọ èyí wò ṣe fọlá àti ẹ tọrọ kó bẹ̀rẹ̀ lọ́wọ́ ọlọ́run kó ṣe tiẹ̀ fún ẹ ọ̀pọ̀lọpọ̀ ló ṣe pé ó ń mọ́tò bọ̀gìnì ó ní ńláńláńlá káàkiri àwùjọ tó ṣe pé installment ló fi gbà ó ó ń padà sanwó ẹgbẹ́ gbèsè ni gbèsè ni gbogbo ilé tó ń gbé gbèsè ni gbogbo mọ́tò tó ń wọ̀ ó fi lórí aṣọ àtìwàrà tó ń wọ̀ gbèsè ni ṣé wọlá níbẹ̀ ni wọ́n fi ń tọrọ àbí tó yẹ pé padà tẹ́ǹdì tó yẹ pé orí èèyàn ló ń jẹ ní ojúmọ́ tó yẹ pé ẹ̀jẹ̀ èèyàn ló ń mu ní gbogbo ọ̀sẹ̀ọ̀sẹ̀ ṣé wọlá níbẹ̀ ni wọ́n fi ń tọrọ bó o bá mọ ọlá ni tó bá mọ iyì àpọ́nlé ọlá tó bá mọ iyì burúkú tó ń bẹ lára àpọ́nlé àti ọlá tẹ̀ ń fún ẹni tẹ́ sọ pé lọ́lá yẹn ìwọ ò bá má ṣe torí pé ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbìn ìsàlẹ̀ ọ̀rẹ́ ó lẹ́gun bákan náà ní pé ojú ẹni màlá àṣírí yọnu ojú ẹni màlá àárítò ẹni tó bá máa jẹ ẹni tó máa mu inú àpáta tó máa jẹ inú àpáta kò ní wọ ẹnu àké o ọlá ọlọ́lá tó fi ń tọrọ ìjó mọ ìpínlẹ̀ ọ̀la ìjó mọ bó ti là ìjó mọ bó ti lu o ṣagilọ́gbẹ́ o tòkùrọ̀ lọ́fà ó wá dé ìdí ọ̀pọ̀ gbọ́ni sókè ṣọ́fẹ̀ lóorùn ni ẹni tó bá lè jìyà tó káhá kò lè mọ ẹni tó bá lè jìyà tó ká pẹ̀rẹ̀ ojàre kò lè mẹni tó káhá o ṣòkòtò bá amúra fíò pé ètò ìkọ́ra fíò bá amúṣòkòtò ló fẹ́ a máa tàṣíra wọn gbà mí ṣòkòtò bá mú Rafiu ìwà ẹ̀ ti mọ̀ pé Rafiu bá mú ṣòkòtò la fẹ́ san ń tàn sọ lọ owó náà ní pé ọlọ́lá tó fi ń tọrọ má fọlá ọlọ́lá tọrọ ipò ṣíṣe gbìyànjú tiẹ̀ torí pé ọ̀tọ̀ọ̀tọ̀ la yọ̀ pín ọ̀tọ̀ọ̀tọ̀ la wáyè tó wá fi lè mú wa ká má jọra wa níṣe àti níwà láti nínú òun lóòótọ́ àwọn kan fún ìjọra wọn ṣùgbọ́n wọ́n padà fi kọ́ yàtọ̀ síra wọn má wọ́n náà má fọlá ọlọ́lá tọrọ bèrè ọlá tiẹ̀ bèrè iyì tiẹ̀ sapá sáré kópa lọ́la tiẹ̀ má fọlá ọlá tọrọ torí wípé ọlá tàn wò yá máa tán ni ọlá tàn wò yá máa tán ọlá tàn wò yá máa tín lóòótọ́ ó dá kéèyàn lẹ́yìn tá a mọ̀ sí àwọn tá a wò láwọn kọ́ṣe tá a mọ̀ sí ọ̀rọ̀mọdé ó dá kéèyàn lẹ́yìn tá a mọ̀ sí ẹni tá a mọ̀ sí olùtọ́sọ́nà tá a mọ̀ sí mẹ́ńtọ̀ kódà ní gbogbo ìgbésẹ̀ tí a bá ń gbé ní gbogbo ìgbésẹ̀ tí a máa ń ṣe a gbọ́dọ̀ lẹ́yìn tá a rí gẹ́gẹ́ bí role model a gbọ́dọ̀ lẹ́yìn tá a ní gẹ́gẹ́ bí mẹ́ńtọ̀ ìyẹn gan ni torí pé ohun tó ń ṣe ẹnìkan ti ṣe rí kò sọ tuntun wọn lábẹ́ ọ̀run kò sí nínú tó bá ń ṣẹlẹ̀ fún padà ti ṣe rí kò sọ ohun tó ti mọ́nájà ọ̀run kò ṣẹlẹ̀ rí àfi ń dẹrù bàrà wá ni ẹnìkan ti ṣe kódà lẹ́yìn kan tó máa gẹ́gẹ́ bí róòmù dẹ̀ ló fi máa ṣòfin wọn báwo ní í ṣe ṣe báwo ní í ṣe lọ ṣùgbọ́n má fẹ́ nìkan tọrọ gẹ́gẹ́ bí ọlá ẹnìkan báyìí mo fẹ́ tọrọ má fẹ́ nìkan tọrọ pé ọlá àti ọrọ̀ tó ń bẹ lára ẹni báyìí mo fẹ́ tọrọ torí pé ohun tó ju ẹni yẹn rí àdóhùn tó kojú ìṣubú àti gbogbo ohun tó fojú winá bó bá ròyìn ẹ̀fọn ṣe wọ́n ṣetán láti fojú winú ẹ̀ ni ó sáré ẹsẹ̀ ò ní balẹ̀ ó sáré ẹsẹ̀ ipa ẹ̀ gègìrì sáà máa kọ̀ pàkọ́ rẹ̀ torí pé ohun tó fojú winá ò lè gbàdúrà rẹ̀ o ohun tó kojú rẹ̀ rẹ̀ bó jẹ́ pé àyàtọ̀ nínú ìṣe àyàtọ̀ nínú ìwà àyàtọ̀ nínú orúkọ náà ni àyànmọ́ àti pẹ̀ wáyàtọ̀ sáré ilá tiẹ̀ sáré iyì tiẹ̀ sáré ìgbìyànjú tiẹ̀ má sọ pé o fẹ́ dàbí ẹnìkan dàbí ara rẹ̀ èmi Usman Akérèdọ́lù Adélù ẹ̀yọ̀ kan ní mí ẹnìkan ò dàbí mi bẹ́ẹ̀ ni mi sì dàbí ẹnìkan ìwọ nìyẹn kò ń dàbí ìwọ ẹnìkan ò dàbí ìwọ owó ló ọ̀tọ̀ọ̀tọ̀ la dá you are you are unique in your own way ó dáyàtọ̀ láàyè tiẹ̀ ó dáyàtọ̀ nínú ìṣẹ̀dá tiẹ̀ ó dáyàtọ̀ nínú ìpín tiẹ̀ kò sẹ́ni tó ju ẹ́ bẹ́ẹ̀ ni ìwọ náà jẹ nìkan ó dáàtọ̀ gínígbé ẹni ọlá ẹni yẹ ẹni ọ̀rọ̀ ní ìwọ náà béèrè ọlá tiẹ̀ béèrè yìí tí alátọ̀rọ̀ ọlọ́run torí pé ọlá ọlá tó fi ń tọrọ yẹn ohun tó fojú winá ó ò lè fojú náà tó bá ròyìn fún un tàbí ẹni tó ń fọlá rẹ̀ tọrọ yẹn ìwà àbàjẹ́ apam Mọ́lẹ́kún jayé gbogbo èèyàn tó ti fi ṣẹ́ṣù gbogbo ẹ̀jẹ̀ lẹ́yìn tó ti palẹ́kún gbogbo ẹ̀jẹ̀ lẹ́yìn tó fi tó fi ń wẹ̀ tó mu gbogbo ẹ̀ tó ti palẹ́kún tó ti sọ di ẹ̀dẹ̀ ẹ̀dùn arìnlẹ̀ ṣìwò tó wọ́n bá mọ̀ ṣe wẹ̀lẹ̀ tọrọ rẹ̀ ọlá máa tán ni ipò á máa tán ni bó bá rí ènìyàn tó ń wọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì láàrin àwùjọ tó bá ríyàn tó ń wọṣọ àràmàǹdà káàkiri olè tó bá wọṣọ àárín aṣọ òdì òun ló wọ̀ ọlá ọlọ́lá tó fi ń tọrọ òmò pẹ̀lẹ́ ọ̀la ọlọ́lá tó fi ń tọrọ òmò gbìn ohun tó ti fojú winá tó rẹ tó bí máa ga ẹsẹ̀ ó máa ti ń má fọlọ́ ọlá tọrọ béèrè ọlá àti yẹ ṣiṣẹ́ ọlá àti yẹ torí pé àwọn wa àyànmọ́ ìpín wa ìṣẹ̀dá wa kò jọra wọn ọ̀tọ̀ọ̀tọ̀ la yàn pín ọ̀tọ̀ọ̀tọ̀ la wáyé bẹ́ẹ̀ sì lọ̀tọ̀ọ̀tọ̀ nípín wa béèrè ọlá àti yẹ o sáré má bàa wáyé lásán rántí pọ́nlọ́hùn dá ẹ lọ́sàn má dúró tọ́ra yìí gan kò dúró lásán. ẹ káàbọ̀ padà sáré kó má bàa wáyé lásán rántí pé lọ́wọ́ ń dá ẹ lásán má dúró torí pa igan dúró lásán má fọ lọ́wọ́ lọ́la tọrọ là ń bára wa sọ ọlọ́ ọlọ́lá tó fi ń tọrọ yẹn ẹ̀tàn ló wà ń bẹ̀ ipò onípò. tó fi ń tọrọ ẹ̀tàn ló wà ń bẹ̀ torí pé àwùjọra wa ìpínwọ̀ ọ̀jọ́ra wa àyànmọ́ wò jọra wa ìṣẹ̀dá wo jọra wa ìhùwàsí wò jọra wa ìsọ̀rọ̀sí wò jọ kò jọra wọn ẹbí wa ara wa ibi tá a ti pilẹ̀ wa kò jọra wa ibi tá a ń lọ náà ò jọra wọn ìbejì tó bí ń jẹ́ kan náà lóòótọ́ lè jọra nínú ojú ṣùgbọ́n nínú ìṣe àti àdámọ̀ àti àyànmọ́ kò jọra wọn ohun tá a bá ṣe ẹ̀jẹ̀ arántí wọlé ọlọ́lá kò ṣe é fi tọrọ tọrọ láti lọ́dọ̀ ọlọ́run tọrọ láti àti ikọ̀ bọ́ọ̀lù ni a tún tẹ̀síwájú lọ́sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú àánú ọlọ́run èmi ní máa wá iná ní sìn máa bá a jọ máa bára wa láyọ̀ àtàláfíà náà ni èmi á máa pé ká ọ̀rá ṣe ká àwò ká ṣọ̀rọ̀ sọ gbogbo tá a má ṣe ní ìpàtà ọ̀rọ̀ tán ní ó padà dé tó bá dọ̀la ọ̀rọ̀ ó balẹ̀ ó dìtàn ni o ìtàn náà sì ni àrọ́bá ohun tí a bá ṣe lè ní ó padà rọ yẹn fúnra wa náà ni àwọn ìpa agídí tó ń ṣe jẹ́jẹ́ ikú pa wọ́n bèrè tà sí ọ̀pọ̀lọ́ tó ń fún ojúmọ́ jọrọ ẹ̀ mọ́lẹ̀ káàkiri wọn tó kárí lébi aṣọ oníṣọ́dà ní ikú tó bá dé kí lọ́ sọ ń pa ẹ̀mí kí ni wọ́n sọ ń parẹ́ ẹja ṣe dáadé já ṣe rí kó balẹ̀ bu àpáta korongo rẹ̀ á pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú àná ọlọ́run ikú nípa yín kò ní pẹ́mi àjọwà fúnra wa náà ni ó dàbọ̀.